هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu wa ra'ahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ bá wa ká lọ. alhamdulillahi wa kafa. ثم الصلاة والسلام على رسوله المصطفى وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه واهتدى بهديه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ tí a dá fún ọlọ́run ọba Allah. alhamdulillah ọba alágbára ọba olùkápá lórí gbogbo àwẹ̀ ẹ̀dá rẹ̀ lápapọ̀. Lọ́kẹ́lẹ́ àmúdò yá bá jù bí wàlẹ̀ ìzí wàlẹ̀ bá kọ́. Lọ́kẹ́lẹ́ àmúdò yá bá jù bí wàlẹ̀ ìzí wàlẹ̀ bá kọ́. Dúpẹ́ fún ọlọ́run ọba ọba tó yá sí pé òun nìkan lọba tí ó ní nǹkan tó dẹ̀ máa ń fúnni ní nǹkan tí kì í dẹ̀ ń pa lára. Tàzázà kì bí máa ń bí líbàkọ́ wà tàfàrọ̀dá. Wọ́n tó ní kálukú wá ní láyé ń ta fi ń ṣe wà sí ẹtọrẹ ẹtọrẹ fún wàyí náà ní pé bẹ̀rù ń bá àwọn èèyàn pé kó máa tán. Tàzázà máa ń bí líbàkọ́ wà tàfàrọ̀dá fún yà ní nǹkan kẹ́rù máa bà pé hey ṣé kò ní níjù mi lọ báyìí kó tí sọ́rọ̀ fẹ́ fún ìyàn láyé tàbí fẹ́ létò. ọ̀lẹ́ ìsàbí mọ́lúdín wà lè ìsàbí wà lè dín. sọ́rọ̀ àwọn àdín náà rí pé ọlọ́run bá tá àròyìn rẹ̀ ta tún dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tó wà lè dín. ìsàbí mọ́lúdín wà wà lè dín. wọ́n sáré náà lọ́ba tó yá sí pé òṣìbí fún tàà jẹ́ ni tí ń ṣèjọba àwọn èèyàn níjọba rẹ̀ dàbí ìjọba lágbájá àbẹ́ẹ̀rí gọ́vnà lágbájá àti bí gọ́vnà làkásègbè wọ́n lè rí ìṣẹ́lẹ̀ rú ìṣẹ́bí wọ́n bí a bá jẹ́ pẹ́sidẹ̀ntì kan bíjọba rẹ̀ bá tú àwọn èèyàn lára wọ́n ní ah, ah, pẹ́sidẹ̀ntì ẹ̀dẹ̀ dàbí ìgbà tí lágbájá náà ṣe pẹ́sidẹ̀ntì wọ́n lè rí ìṣẹ́lẹ̀ rú ìṣẹ́bí wọ́n pẹ́sidẹ̀ntì tó ń ṣe lásìkò tó fi ń ṣe tó bá ń bọ́ sí nira fáwọn èèyàn àwọn èèyàn náà ah, ó dẹ̀ dàbí ìgbà tí làkásègbè náà wà ní pẹ́sidẹ̀ntì kí ló dé náà Allahu. Gbogbo ẹni tí yàn bá jẹ́ láyé gbogbo tí yàn bá dà láyé wọ́n ní ó dàbí, ó dàbí, ẹ̀rí pé yàn bá jẹ́ náwó náwó ẹjá mákàrí orú eléyìí wá àwọn èèyàn náà ẹ̀wùgbé ti náà bí Abíọ́lá lẹ́yìn náà bá dẹ̀ jẹ́ intruder màdàrú olùdàlúrú olùdáyérò olùdórílẹ̀-èdèrú àwọn èèyàn ah, wọ́n fẹ́ jí oyè bàbá lágbájá ni Allahu pálọ̀ àbá nìkan tí ò sálá wé kò sálá jọ fún lẹ́yìn mùsọ́bàrù. Ọ̀rọ̀ mi àbájọ́ ní wá pẹ̀lú àwọn ayá tún rí un fi wé, wọ́n fi wé nínú ànábì ọlọ́run, wọ́n ní mo fẹ́ kí n dàbí àwọn níbi ìwà pẹ̀lẹ́, torí kó ṣe a máa ń jọ àwọn èèyàn. Wàkúlò. Bẹ́ẹ̀ náà ni bẹ́yàn bá jẹ́ tí òun náà jẹ́ oníwàárí àyàn pé ah, wọ́n náà fẹ́ jànábì ní fùwà jànábì tẹ̀sì kúwà dé ànábì. wa kullu ilahin ghayru fahuwa batilun. má dápẹ́ nǹkan mí lọ́lọ́run fún ẹ òjò o. ọba tó ní ayé tó ní sọ́mọ̀ tó wà lórí wa tí ò jálulẹ̀ yìí ló ní ayé òun ló ní ọ̀nà ọlọ́run wá o. Ìlú ìlàyé nìkan ìrògbò fáwọn àbá ti lọ. Ọba tó lẹ̀mí sí bẹ lára rẹ̀ tẹ́nìkan kò ní kápá lórí rẹ̀ jọ lọ́run yẹn lọ́run náà ni o. Ọkọ̀lù ìlàyé nìkan ìrògbò fáwọn àbá ti lọ. Ìgbà tó bá ń ronú kankan lọ́wọ́ tẹ́lò ní ọmọ tó ń rò tí ọmọ ọlọ́run táwa ń sọ fún ẹ. Fahuwa batilun. Fake lásán ni. Fahuwa batilun. Scam lásán ni. Fahuwa batilun. Irọ́ lásán ni. Fahuwa máa pọ̀ oríṣiríṣi nǹkan lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọba kan ṣoṣo tó ń ayé yìí. Ba'du ọba tẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra fún ẹ irọ́ ni wọ́n ń pa fún ẹ.

sallallahu alaihi wa sallam lọ́jọ́ àkọ́kọ́ tààrẹ bẹ̀rẹ̀ àwọn ẹlòmẹ́tún sí àṣẹ́kù bọ́ pàlẹ̀ jù ṣẹ̀ṣẹ̀ lọ yìí ó si kú lára wọn jọ́ kejì náà ṣe ń kú ṣùgbọ́n ní ìsìn báyìí ti lọ a máa ràn létí lọ́dọọdún pé ẹ má fẹ́ ṣe ẹ̀yẹ́ tẹ rí mọ́sálásí ìṣẹ̀ṣẹ̀ wá mọ́sálásí rẹ̀ ń bá sọ ni pé kànáà bí fún wa ni o náà má wá tún wá ẹ̀fílẹ̀ oríire ẹ máa bá bẹ ọlọ́run pé ìṣú rẹ̀ tí wọ́n dẹ̀ mọ́lẹ̀ ọlọ́màjọ́ túnlẹ̀ mọ́ fún un hmm. akẹ́rọ apá kú ríra akú iṣẹ́ ọrẹ́ a ń tẹ̀síwájú mẹ́ta bàdá nílẹ́kọ̀wà yìí náà lé nínú oṣù alápọ̀nlé oṣù Ramadan ìtí àwọn ẹni alápọ̀nlé ń gbààwẹ̀ nínú oṣù àpọ́nlé láti lè fi gbaládá lọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ ọba àpọ́nlé ọba tó ní gbogbo ayé àmì ọlọ́run bá kójọ kó ṣe nínú àpọ́lé náà. Àmín. Ìgbẹ́ta abẹ́lẹ̀ náà dé lọ́sọ̀. Lájáàdà ti dúnìyà àlẹ́kà fàjú dìdì ha. Ẹ má gbàgbé pé à ń ṣèrántí fún gbogbo ẹni bá dá lọ́lá, gbogbo ẹni tàṣírí rẹ̀ bò tó ní tó ṣẹ́kù. Lájáàdà ti ti ẹ̀wọ́ tàtàkọ́lábù. Ẹnìkan kì í jẹ́ kílẹ̀ fẹ́ kò dá ẹsà wà lọ́wọ́. Wà náà sì tó rán iná Madam, ẹ̀yin náà mọ̀ bò láṣìírí owó wà lọ́wọ́ yín tààrà. náà sì tó rán iná tàtàkọ́lábù. Ṣùgbọ́n sàmà, pọ́blẹ̀mù lẹ nípẹ̀ẹ́kì ná kò dáa. Hmm. Ẹ ìṣòro ni, ẹ máa ná. ti dúníà. tọ́lọ̀ ń bá darí ẹ̀ sọ́dọ̀ yín lónìí. àlẹ́ ìkà fàájú dìbì ha. ẹni ẹ mú nínú rẹ̀ ẹ ti ẹ̀fọ́ oṣù alápọ̀nlé oṣù àánú oṣù kẹ́yìí ẹ fi bẹ̀rẹ̀ sí tọ́rẹ̀. ẹ fi bẹ̀rẹ̀ sí náà. fàájú dìbì ha. ẹ máa lè sùn yàrá méjì papọ̀. ذكرى إنها تتقلب أنا أنا كين جلوري مويو على الناس ذكرى إنها تتقلب Ẹgbẹ́ àgbà pé pàlejò lówó, bó bá wà níbẹ̀ níbẹ̀ bá mánéjẹ̀ dáadáa ó lè lọ òun. Fàlálé júùdù yóò fún ní ha. Àpẹẹrẹ náà sọ lára àwọn àǹfààní wa. Ìyá àkọ́bà láti. Ṣẹ́rí kéèyàn máa ná owó. Lálejò júùdù yóò fún ní ha. Ìná ò tán Fàlẹ́lẹ́ júdù yóò fún ní ha. Bí a bá ń lọ sójú ọ̀nà tọ́lọ́run. Fàlẹ́lẹ́ júdù yóò fún ní ha. Bẹ́ bá ń fowó ṣàánú aláìní. Fàlẹ́lẹ́ júdù yóò fún ní ha. Ọkọ̀ tún ti tẹ́ ní tẹ́ bá fi ń kẹ lòmíì, àwọn ànítẹ̀yìn ní láti gbẹ̀yàn síṣẹ́ láti kọ̀nẹ́tì èèyàn lẹ́lò. Fàlẹ́lẹ́ júdù yóò fún ní ha. Gbogbo tẹ́ ní láti jẹ́ kẹ́ lòmíì náà dun látara yín, ẹ ti yàn nínú. Fàlẹ́lẹ́ júdù yóò fún ní ha. Ó ti jẹ́ pé ní tẹ́yìn máa ṣe ní kẹ́yìn máa kọ̀kọ́ kó kọ́kẹ́ máa sọ̀rọ̀ kó sọ̀rọ̀. Fàlẹ́lẹ́ júdù júdù yóò fún ní ìhà. Ẹ̀yìn náà dẹ̀ gbìyànjú kẹ́ ṣe rádá káyé lè náà sí lórí ṣe ẹ̀ṣẹ́ ni. Ìyá kọ́bà láìsẹ̀. Kọ́bà lè sọ ń pa tí náà pé tẹ́ náà ṣe ń gbà tẹ́ wà rí. Àlálẹ́ júdù yóò fún ní ìhà. Ìgbẹ́yìn ò ṣe ẹ̀ ní tẹ́ fẹ́ sílẹ̀ ta lè máa wí. Ìyá kọ́bà láìsẹ̀. Tẹ́ kan gbójúlé náà ni pé ńgbà tí ìyá yín pé ẹ náwó ẹ ṣùkú ládùúgbò. Àlálẹ́ júdù Àwọn tí wọ́n ń jẹ̀jẹ̀ kú jẹ náà ká ní wọ́n gbẹ́sìn yé náà ní báyìí jẹ. Àlálẹ́ júdù yóò fún ní ìzáyíyà kọbàlẹ̀. Ẹ wá ń ṣe fáàrí rí tó gbogbo tẹ náà àdúgbò tẹ́bí ṣòkú yẹn lọ bí ábí 2.5 million. Ó ní kò sẹ́ni tí ò jẹun. Ó ní kò sẹ́ni tí ò jẹun. Fàlálẹ́ dúdú yóò fún níyà. Ẹlẹ̀mí ni ó táwọn fi ṣòkú yẹn. Jíǹsì táwọn rà rà 5M ni, làwọn fi ra jíǹsì. Náà hàwùlẹ̀ wà lápọ̀ tẹ́lẹ̀. Wà náà dánù. Ẹ̀yà ará àdúgbò ẹ̀mọ̀, ẹwẹ́ ni tó dáwó tó náwó bí ẹlẹ́dà ń jò ní, tẹ́ iná lọ jẹ, wà á lè jẹ gbogbo ẹ̀ ń jẹ kú jẹ ti jẹ tán. ẹ̀yìn na tí wọ́n arú báàbù káàkiri tẹ́ ń wó mi kiri o. pàlẹ́lì júùdù fún ní rá. owó tí fi gbẹ́bọ̀ ò sádúgbò fún tó bá láàánú yín. ó wá fó láyé lójú. júùdù fún ní rá. ja kódà kó jẹ́ sódà ló ṣe sálúgbò ẹlẹ́yà náà ni wúlò fún ará àdúgbò lálejò tó yóò fún ní ha bá ná tó ní sójú ọ̀nà tọ́lọ́run lálejò tó yóò fún ní ha ẹlẹ́yà iná ọ̀tán owó tí a bá ná dáadáa ọ̀lẹ́lẹ́ bó kó lò yóò bó kí ha ìdá ìyà jáde ha bò ẹ̀yà bá yóò sọ fún bàbá tí tó ń kọ́rọ̀ jọ ọ̀lẹ́lẹ́ bó kó lò yóò bó kí ha ìdá ìyà jáde ha bò ó wá náà ń bí kí ni wọ́n ti ń pè é ó ní property ń bí onífàmù lọ́hun lọ́dí ní tẹ́tì bí ẹni ní kí ní kẹrẹ wà ní ilẹ̀ líbò kúlù yóò kí ń ha ẹjá bèèrè lọ́wọ́ rẹ̀ pé kí lè lè ìjá mọ́ gan-an wọ́n ní aṣìlèrè ń kọ́rọ̀ ọjọ́ kò rẹ̀ ìtẹ́ ń kójọ ìtẹ́ ni ẹlẹ́ni ní tẹ́ bá lọ tán ìrégbè wàhálà ní ẹ̀tì ẹ̀ráwọn táànù wọn máa ń sábà ṣe mi mm-hmm. ọlọ́run ti kẹ olówó lọ́wọ́ ó ní connection àwọn ọmọ rẹ̀ náà tún ti wà connected owó tún ti wà wọn pẹ̀lú ẹ̀ náà tún gbogbo tó dẹ̀ ń ọmọ tún ti ní pẹ̀lú ẹ̀ náà kò tún ná. Ìyá ìjà mi alimali. Ṣé ní ẹkọ́ lẹ̀ ká bàbá tí máa yòbẹ̀ tí lù yá nì? Ìyá ìjà mi alimali. Àfà ni mo pèrè tó ń kọ́rọ̀ ọ̀dọ̀ Ìyá ìjà mi alimali. Ó dàbí ìgbà mo ń bú ẹni kìí ṣe egbò. Bí ni ìtàní àlewà rí fi yí. rí fi yí. Ó ń kólẹ̀ fáwọn kan ní ti dáńtà fi Rọ́nà pẹ́ṣẹ́ tó kójọ sáyé tó bá sí máa ṣó wúlò fún ẹ̀ta. Aláàtàbí lè bá àdálẹ̀ máa ò ti dáńtà fi rún. Olórí ìrò ilé làkáyọ̀ ọ̀dọ̀gbọ́n rí. Mm. A mú nínú àwọn ilé tó ti kọ́ káàkiri. A máa bò yóò túnkà. Tó ti ní káàkiri. A máa bò yóò túnkà. Ilé rẹ̀ tó ní. Fi dùnìyà làwá sí ọ̀tún. Tó bá fẹ́ kọ́ kó ní tó máa wúlò fún ẹ tó bá sí mọ́. Dispose mm. àwọn kan nínú ẹ̀tà wọn. Wá lọ fún wọ́n yẹ mẹ́tẹ̀ fáwọn èèyàn lọ fi kọ́ mọ́sánásí lọ fi hmm. kọ́ lè kéwú lọ fi ṣe ẹ̀kọ́ ọ̀fẹ́ fáwọn tí ò ní àwọn ọmọ òrukàn àwọn opó àwọn tí wọ́n wà ní dùbúlẹ̀ ààrẹ hmm. nǹkan ṣe àwọn èèyàn tí dé ń pa. Hmm. àwọn tí wọ́n ní bùkátà tí wọ́n rówó fi gbọ́ ẹlòmí òrówó lè sàn ọmọ mi gbárí kò rówó lè rí sàn tó fi dẹ̀ sí kiri ọjà a fi Ramadan ọdún ìtún fi sọ fún àtọ́ gbogbo ẹni tẹ́ ẹni tẹ́ ẹ̀nà àtùkútà wà ẹjọ́ kan nínú àtùkútà àwọn èèyàn بعد الموت يتسعون ọgọ́rọ̀ àwọn tí wọ́n dàràkúdà iná òfẹ́ dàràkúdà gbà tán orówó ni Allah ká mú nínú rẹ̀ ká máa fi ná látún mú sí kí lè máa láwà sẹ́rùbílì láàbìhì ìtọ́ àparí rẹ̀ sílò ní lórí tẹ́lẹ̀ náà ni pé má di owó mú kó rọ̀ mú sí kí lè máa má wà owó mọ́wọ́

Islam kọ́ wa ká lawọ́ kò kọ́ wa ká yaun. Islam kọ́ ká láàánú kò kọ́ ká dájú. Àní bí ni náà lánàá rí ká má yàkà, má dájú, sánjú pa, ká lá, Má rẹ̀ ni, gbogbo ilé tí wọ́n rí ọ̀rọ̀ burúkú ní ọ̀rọ̀. Ní ní àbá ẹ̀sìn. Náà ti jáde lẹ́nà ní eré wo. Ní bí ní ọ̀rọ̀. Bá wọn dá ohun. Látọ̀dọ̀ fọ́wọ́ àgbà Abdullahi. Qala kana an-nabiyyu khair. Ó ní Ànábì sallallahu alaihi wasallam jẹ́ ni tí fi máa ń tọrẹ jù ma yakunu fi Ramadan. Wọ́n tó wá dínú Ramadan la hawla wala quwwata illa billah. Ànábì ọmọ wa tọrẹ orí social media nísìnyí ẹlọ́wọ́ báwọn yóò ṣe ń tọrẹ láwọn orílẹ̀-èdè tí wọ́n tún ti mọ pàtàkì ọrẹ títa wọ́n wá lé rẹ̀ sílẹ̀ báyìí Bàbọ́lọ́wọ́ kí lẹ̀ ń ná tí ariwo pọ̀ tó yọ mọ́sálásí, èlò lẹ̀ ń fún àwọn èèyàn. Ìwájẹ́ agbádùn. Ẹlẹ́mí gbé míìkì àti tí àti kíní wá fún mọ́mù, gbangba náà ló ti gbé fún bọ́bá mọ̀ pé sílá àwọn ọ̀nà Àwọn èèyàn ń fún àwọn èèyàn ní bag of rice, ẹnì kankan. a ma kan máa lọ jẹ́ nílé pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ó tún fi mílìkì si, ó fi tíì sí ó wá ha fún àwọn èèyàn tí kìí ṣe 1000 ló ń kà fòròrò fèpò sí ọ wá lélẹ̀ báyìí kìí ṣe fíìm kí o ìwọ náà lọ gọ́gù gbogbo ṣe lọ inú ayé káì àwọn ti nígbà pé táwọn bá náà báà méje bẹ́ wọlé ní wọlé bọ́lẹ̀ fẹ́ náà sí tó bá yá ẹgbẹ̀lẹ̀ ikẹ̀ ìdímúkọ́lọ́ dé ìmẹ̀ àti ìlọ́lá kó dẹ̀já lè náà Àmìnà. ìparí rẹ̀ lónìí wípé. Wọ́n tá ń pè ní ọ̀rọ̀ àwẹ̀ gbígbà láyé àwọn kankan wà tí yàn bá ṣe, ó máa ń bà jẹ́. Tí yàn kàn máa jẹ tó máa mú, tó lẹ̀ jásí pé táwọn kan yẹn bá ti ṣẹlẹ̀ sí yàn, àwẹ̀ yẹn ti bàjẹ́, èèyàn láàrẹ ọjọ́ yẹn má. Ìsá ẹ̀sìn ètò ni ọ̀. Kákùn mọ àwọn nǹkan náà kábà lè sára fún wọn. Torí pé tí ò bá sí òfin, àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá ní òṣẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nígbà tófin bá ti ń bẹ̀ ẹ̀ṣẹ̀ ti wà, tí a bá ti mọ̀ páwọn kan báyìí ó lè ṣàkóbá fún nǹkan báyìí èyàn sì ti ya jìnà sí ó sì sí ní kó ní fàyànsbíṣà nínú mọ́tò rẹ̀ kò rẹ̀ ní drivers license àti bẹ́ẹ̀ lọ tí wọ́n náà bá fẹ́ gbé mọ́tò sójú ọ̀nà tó náà ti gbọ́dọ̀ mọ tí ò gbọ́dọ̀ má sí nínú torí báyìí náà gbọ́dọ̀ mọ̀ pé kí ni tí ò gbọ́dọ̀ má wa ń gbà rẹ̀ yìí tí ẹ pé òkẹrànrùn. Máa yòbò sí lóòrùn sí ya. Àwọn tó lè bá rẹ̀ jẹ́rẹ̀. Àkílò àìṣòro bò Ramadan. Ìmáàmà jẹ́ àti ìmáàmà mú lọ́sàn rẹ̀. Ó bá rẹ̀ jẹ́ o. Kí a mọ́ àmọ́ jẹ nǹkan. Ó lè jẹ́ àwọn ìlú máa máa fi sí wọn ṣeré. Ó tó bẹ́ẹ̀, àmá jẹ́ àwẹ̀rẹ́ ti bàjẹ́ ò ẹ́rí pé wọ́n fi sí pé àmùdán dáàmù kí ń ṣẹ̀sìn ọ̀dájú kò gbà láńsọ fára ayé ìjọba dáàmù lórúkọ jẹ́ létí ẹ ó sì máa gbọ́ kí náà ń pè ní ìsìlámù láìpẹ́ yíyan bàjẹ́ létí ẹ ẹ̀sìn àánú ni

ṣẹ́rígbà táà fi jẹun yìí táà fi ń gbààwẹ̀ yìí àwọn kídìnì wa àwọn lífà wa gbogbo ẹ̀ ló máa nísinmi mm. àlàáfíà máa wá ń dí ẹ béèrè lọ́wọ́ gbogbo mùsùlùmí tó ń gbààwẹ̀ pé báwo lẹ ṣe rí àlàáfíà yìí ní ìsí àtìgbà tẹ́ ẹ̀ máa gbààwẹ̀ wàá rí pé wàá gbọ́ pé á kọ́dà àwọn ilé ìwòsàn ẹlọ́bẹ̀ lọ ṣèwádìí wọ́n á sọ pé á àwọn mùsùlùmí dínkù lásìkò nílé ìwòsàn tó pé ó máa ń pààrẹ̀ ni àjẹ́kí máa ń dáa rẹ̀ sára ni ọlọ́run wá déédéé fòṣù kan kalẹ̀ pé ẹbí gbà rẹ̀ kálàáfíà tún dára yín Ọlọ́run fẹ́ nira fún wa ò máa wò ní wa ṣúrùmù àmàdá ọ́n. Ní àbá mọ́ ọmọ ìjàbọ́ mọ́ ọmọ ọmọlọ́sọ ayọ̀ abẹ́rẹ́. Àìní àkàlà àwọṣẹ́ rí bà náà sí àwọn. Wọ́n tí a bá jẹ àbẹ́yàn ọmọ pẹ̀lú kó gbàgbéra ni. Bàwá náà Ó bá gbàgbéra tó jẹun àbó mu kò ní kankan tó fẹ́ ṣe láti ṣe tánà lórí ilé yìí. Àléyìí an yóò ti máa sọ ọmọ ooo. Ó kàn máa bá rẹ̀ lọ ní ohun. Àbí ihò rọ́ta. Káfàdé tẹ́lẹ̀ yìí kan lẹ̀. Abu Hurairah ni Annabiyya sallallahu alaihi wa sallam. Wọ́n ni Ànábì Muhammad wa sallam mu. Fálé ó ti máa sọ ọmọ ooo. Ó mu tán, ó wá ń ta yín lọ́wọ́ ló wá rántí pé sọ̀hánà. Fálé ó ti máa sọ ọmọ ooo. Arábìnrin kọ́ máa bá rẹ̀ rẹ̀ lọ ni mọ̀ ń pa rẹ̀ kó tó jẹ́ tí ò rán létí mm-hmm. ó mọ̀ ń gbà tó mú tó fi mú tí ọ̀ràn létí Ọlọ́run fún jẹ fún ọmọ ni ìtọ́kọ̀lẹ̀ mm-hmm. fi dáràn ní kó wá jẹ́ kó mú tọ́kọ́ wá ní àà ah, ọpẹ́ mo yóò bá ń káì mm-hmm. bonus

ẹ má fún ma àrẹ́jọ́ yẹn ti lọ. Ìhàndọ́ wa ní fáàsù. Ètò ọlọ́run ọba ní bó ṣe tó kalẹ̀ nìyẹn. Tí ò bá tí ẹ lọ́rùn tó bá dàlẹ̀ kí á mọ̀ kó lọ béèrè. Wà mí náà lè mú bútí láàájú. Torí fẹ́lẹ̀ omi tí kìí ṣe Mùsùlùmí tó bá gbọ́rọ̀ ọ̀rọ̀ báyà bẹ̀rẹ̀ sí papá jánu bí ìbàjẹ́ gbọ́rọ̀ rẹ̀ ni wọ́n sọ. Ọ̀rọ̀ Mùsùlùmí náà sọ láàárín ara wọn. Àwọn ni Àwọn ni Tẹ́lẹ̀ ẹ̀dà á lè jì kí ń kàn Torí ìdí èyí, wọ́n náà ṣe Ìsìláàmù ni wà bí ẹ̀ṣẹ́ ìrìnà. Àlẹ́káàrí wà ní fàáṣù wà ní nálé mọ́ bó ti láàájì. Nínú àwọn tí tún máa ń bà rẹ jẹ́. Alẹ́kọ̀ ìwà ámúdá wọn. A sọ hmm. tí ń wá díẹ̀ díẹ̀ tó bá ti fi lè drop back tí ó àwẹ́ ti bàjẹ́ tó kóbìnrin míì lágbára dé wípé ọjọ́ tó fẹ́ bí mo lè gbàwẹ̀ di ọjọ́ yẹn Allah nítọ́lọ̀ ń kẹ obìnrin mi tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn yẹn ti bàjẹ́ hmm. kó wá máa wá wá ẹ̀bí ìjáde mọ́ntà àmúdá lẹ́kọ́ ìwò alábìnrin ẹnikẹ́ni tó bá ti wá ẹ̀bí ìjáde fún ara rẹ̀ tó dẹ̀ gbàwẹ̀ ó náà rẹ̀ ti bàjẹ́ o ṣùgbọ́n tó bá pé ẹ̀bí ìgbé wa ni ààrẹ ilé yẹn kò tún tó ṣe. Bákan náà, Tààmúdù Inzali Limaniji. Kíyàn lọ máa máa máa lọ ṣe ń tàn ní masturbation. Tààmúdù Inzali Limaniji. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tàn tí lọ́kọtọ́ ìláya. Àwọn ọmọ sábà ṣeré eléyìí. A náà wọ̀ ṣáà ṣe ṣìná. Kàkà kó ń ṣe ṣìná máa dá

ìgbà tí a bá tẹ́lẹ̀ bá wáyé sáàrẹ èèyàn fi lọ wá lọ́gbọ̀n ọgbọ̀n tó fi tẹ́lẹ̀ yìí wáyé lọ́sàn àwẹ̀ àwẹ̀ ti bàjẹ́ jọ náà eléyìí náà jẹ́ lára tí a gbọ́dọ̀ kíyèsí bákanáà ni yàtọ̀ lè fi tún rí kíyàn máa lọ ní lẹ́mìí lọ́sàn àwẹ̀ pé wọ́n tẹ àwọn ààrẹ sí ní òun tẹ ìgbà mọ́jáde òun kọ̀ tẹ ìjísà ìpọ̀ òun gbà rẹ̀ mọ́lé níjàre tí a bá ti lọ ní àníyàn pé òun ò rẹ̀ mọ́ tó dẹ̀ lọ́sàn àwẹ̀ àwẹ̀yẹ ti lọ

kí ló tún wá rọ́lú ẹni tó tún ṣe ń ṣe ìtàn sí ẹ̀rọ kan tẹ́lẹ̀ ní òtí ìtàn ni bẹ ọlọ́run bá kókó lẹ́ kúrò nínú ìgbèkùn ṣètọ́n bákan náà bẹ ọlọ́run bá kó jọ kó gba ilé ìsàmbara wa sọ yìí ní ìbádà fún wa kò ṣe wá ní mùsùlùmí tí ń gbọ́ tí ń gbà ilé tí ń tẹ̀lé lànà tọ́lọ́run ẹmọ kádẹ̀ jìnà sí gbogbo tí ẹ ká jìnà sí ọgbẹ̀ ìtọ́lọ̀wọ̀n bá kẹ́ kẹlòmí ọgbàwó olùmọ̀ tọ́lọ̀wọ̀n bá bá fún níwọ̀n bá àmọ̀ tó fún wa yìí èyàn kí ń nítà èyàn kí ń máa tán ẹjá ló pẹ̀lú ìpayà ọlọ́run ẹjá táwọn èèyàn sọ́nà lójú ọ̀nà ẹ̀sìn ẹwà jáfí ìsìlámù ṣòwò ká máa fi pawó ká máa tún lọ fọ́ sínú ìṣẹ̀rọ̀ mọ́tọ́ ní láti máa tún fi tú àwọn àtúnṣìṣà tún fẹ́ fi jẹ́ káwọn èèyàn tún dá ọlọ́run bá mọ̀ sí dáadáa láti tún fi tú àwọn èèyàn lẹ̀ nínú ìgbèkùn láti fi jẹ́ kí wọ́n mọ tí ń dì òdodo kójọ kó lè ìmọ̀ àti ní ẹniṣẹ́ rí. nílẹ̀ àná ọlọ́run bí iná làmà dé dúró lónìí a pàdé ní Ọ̀yọ́ State College of Agriculture and Technology ní igbó ọ̀rà ní ọ̀la pẹ̀lú ògo ọlọ́run ní aago mẹ́wàá àárọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ilé tí àwọn Muslim brothers and sisters ilé ẹ̀kọ́ náà ilé tí wọ́n ṣe ìgbékalẹ̀ rẹ̀ Ọ̀yọ́ State College of Agriculture Eh, and technology ní ìgbóara ní aago mẹ́wàá àárọ̀ ní ọ̀la àbẹ̀rọ̀ bá kó jọ kó gba gbogbo àwọn eléyìí náà ní àbádà fún àwa àtẹ̀yìn náà ilẹ̀ náà ní ìdánilẹ́kọ̀ọ́ la tuntun jọ máa pàdé ní àárọ̀ ọ̀la eléyìí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àdé ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtò làhákì lẹ́mẹ̀ abẹ́òkúta.